ikú wá mi délé kó bá mi nílé. abiyamọ ọ̀dájú ikú ń bọ́mọ rìn ọmọ òfúra apanimáyọ̀dà olókìkí òru apanimákìtì bọ́ṣe olókìkí ọjọ́ ṣé kò sí. àsìkò ti tó láti ró ẹnì kọ̀ọ̀kan nínú yín ní agbára. ẹ̀yin ayé o. ní méje méje ẹ di àgbàdo ní ìgò ẹ di àwọn ọmọdún fáwọn ọ̀tá yín ẹ ti di oyin ní àpáta ẹni tí wọ́n fẹ́ darí sọrí ó sọrí dàpáta ni ẹ ti di méje méje láti ìlú. Ah. wàá gbára ti dé bá a. wàá jẹjọ́ àwọn bọ̀bọ́ yẹn. last of your champion forever. In the name of Belem, we shall conquer. That's champion, champion forever. In the name of Bullet, we shall conquer. Lord Scorpion! Fire for fire! Blood Scorpion! Fire for fire! Blood, blood, blood Scorpion! Fire for fire! Àwọn rẹ́ẹ̀dì ń jẹ ti pé ṣoṣo ó dẹ̀ di dandan kí wọ́n rí ṣoṣo wọ́n ti béèrè fún ìjà ó dẹ̀ di dandan ká bá wọn jà mo fẹ́ jẹ́ kí oníkálukú wa ká lọ gbáradì ìjà ti dé báyìí a jà nítorí pé a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé àwa ni bàbá àwa lọ̀gá ní báyìí mo máa ró gbogbo wa ní agbára oh, agbára tá a bá tún wá ní ẹ tún fi kún nítorí pé jà ló dé a jà ni.

ṣe ti gbọ́ nǹkan tí o sọ. yes boss. títí tí a máa fi ja ìjà yìí ní àjàṣẹ́gun ẹnikẹ́ni nínú wa ò gbọ́dọ̀ bá obìnrin lájọṣepọ̀ ṣe gbọ́. ẹ gbọ́ nǹkan tí mo sọ. yes lásìkò fire for fire. lásìkò fire for fire. ikú wa mi délé kó bá mi nílé. àforífojì. red angel. àforífojì. red angel red angel. àwọn oníkòkì. ó dá mi lójú pé gbogbo ọlá mọ ìdí tí a fi wá fún ìpàdé. kò sí nǹkan méjì o ìjà tó ń bọ̀ lọ́nà ni gbogbo aládẹ mọ̀ pé ìjà yìí ìjà tó ṣe pàtàkì ni. mo fẹ́ mọ nǹkan tí ẹnì kọ̀ọ̀kan máa ń ṣe tí a fi ń prepare fún ìjà tó ń bọ̀ lọ́nà. a gbọ́dọ̀ kópa nínú ẹ̀ àjẹgbọ́dọ̀ yege. because the water wà involved is 25 million naira. lóòótọ́ alówó ńlẹ̀ àmọ́ èèyàn máa ṣiṣẹ́ kún un yàtọ̀ sí èyí tá a bá gorí lórí ìjà ìgàn respect tá a máa hẹ́n ọ̀tọ̀tún ló So, the reason tí mo ṣe pé meeting yìí so kí ni nǹkan tí each one of you ti ṣe láti gbáradì fún ìjà. mama you know me èmi ẹkùn mi ò rán yé èèyàn èmi tí mò ń dé tí mò ń mi gbó jìgìjìgì màmá ẹ̀jẹ̀ tú mi sílẹ̀ kí n fà wọ́n ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ màmá. amadi màmá ṣàwọn ipe mi poison. ẹ fún mi láyè kí n lọ poison wọn kí n poison ìyá wọn kí n poison everybody down. Mama, èmi Rosie Rosie Rosie mo ti sabi weak point àwọn guys yẹn ẹ kàn ṣí mi lẹ̀ ẹ ṣe kí ni kẹ free mi ẹ free mi i don ready o. Oh mama this be suzy o suzy no dey send anybody. mo yàrá ja anybody ló bá ṣe wéré tí mo yàrá ja wọn ni mi ò yàn o mi ò yàn mo wọn já wọn lu mi ò yàn ṣe o mama respect. ṣẹ́wọ̀n ní mama èmi ṣọ́ọ̀tì àwọn fi ṣe major deal kẹ́kọ̀ọ́ fún mi ń bọ̀ kí fọ́sẹ̀ yálà ìyàwó dànù kí fọ́sẹ̀ anybody anybody dànù because as I dey like this I no dey fair I no send them May they just make just give me gun make I just fire their head scatter them like my own mama. so okay ọ̀gá mi ló ti pè wọ́n wípé ariwo kọ́ ni music garagara ọ̀dẹ̀ ṣiṣẹ́ tó wà rẹ̀ wà á ti máa gbọ́ iron tí ò gbóná tó máa ń lo gẹ́tọ̀ bó ṣe yẹ kó wà ní wà á dẹ̀ ti máa gbọ́ fóònù tó ti fọ́n lójú ó ya selfie o gbogbo ariwo yẹn mi ò fẹ́ ẹ lọ gbáradì ní underground mi ok. àmọ́ ìkìlọ̀ kan wà ẹyọ ìkọ̀ọ̀kan nínú yín none of you ẹ ẹ̀ gbọ́dọ̀ jẹ tàbí fojú rí àkúfọ́ ẹyin kó tó dìgbà tá a máa jàjà yìí o ẹ ẹ̀ gbọ́dọ̀ dẹ́jà o tẹ bá lọ dẹ́jà lásán kí ló máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá fojú àpẹẹrẹ kù. abiyamọ ọ̀dájú ikú bọmọ rìn ọmọ òfúra ọ̀pẹ̀lẹ́máyọ̀dà olókìkí òru apaniláàpù ti bọ́ ṣe olókìkí ọjọ́ ṣe é ṣe bẹ̀rẹ̀. àsìkò ti tó láti ró ẹnì kọ̀ọ̀kan nínú yín ní ẹ̀yin ayé o. ní báyìí ẹ ti di méje méje ẹ di àgbàdo inú ìgò ẹ di àwọn mọ́jú fáwọn ọ̀tá yín ẹ ti di oyin ní àpáta ẹni tí wọ́n fẹ́ darí sọ yín ó sọ rí dàpáta ni ẹ ti di méje méje láti ìlú. Ah. ṣùgbọ́n agbára ti dé bá a. agbára ti dé o máa jẹjọ́ àwọn bọ̀bọ̀ nígbà tí fásikè tó wá kú nínú ìjà yìí nǹkan tí mo kàn rí ni wípé wọ́n gbé òkú fásikè lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ sọ̀pọ̀nà ṣòro bíi agbọ́n láti ìgbà tí wọ́n ti gbé òkú náà lọ mo ti wá máa ń lálàá dé ọmọ fásikè àti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ yòókù ní ojú àlá láti ọdún náà ti sìn. Red Angels àforífojì. red angels. àforífojì. red angels. àforífojì. ìbéèrè kan ni mo ní láti béèrè lọ́wọ́ ilé mi. yes ma'am. mélòó nínú yín ni ó ní boyfriend. mama mi ní o. mélòó nínú yín ni ó ń rí ọkùnrin bá ní àjọṣepọ̀ lóòrèkóòrè. Ah, um, kò yé mi ṣé wọn ń náwó ni àbí òun fọwọ́ sílẹ̀. a máa mú náwó ni. ṣé kí ọwọ́ yìí kó wà lókè lọ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn méjèèjì tó kù. mama don face ní boyfriend ó dà bí orí ìgbàlẹ̀ tí wọ́n ń dín ata lórí ẹ̀. mama mama mo ń bẹ̀rẹ̀ ẹ̀ sọ pé no vex. mama ó fẹ́ máa fi mí kọ́rọ̀ sọ̀rọ̀. pé ẹ mọ ìpìlẹ̀ ẹgbẹ́ tá à ń ṣe ṣá ó dà pé kò yé yín àbí nǹkan tí ò yé jẹ́ kí n láyé yín lẹ́nu. red angels tá à ń jẹ iṣẹ́ ìmọ̀ súnmọ̀ ẹ̀ ṣá agbára tí gbogbo wa ń lo iṣẹ́ wọn bí ta sí ń rin ṣá kò yé yín ẹ jẹ́ kí n láyé yín lẹ́nu. the more tó bá ṣe rí ọkùnrin tó ń bá ní àjọṣepọ̀ the more ti agbára ẹ̀ ṣe máa pọ̀ sí lára I don't care. Oba upon 300 in a day. I need that power. Yeah, boss. Okay? Ẹ wo, eyín tájá fi ń bọ́ ọmọ ìṣeré, òun ló fi ń gé jẹ o. Ẹ má lọ rí ojú pípọ̀ mi. Torí tí n bá fi ariwo bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ̀ ní dúró o. Gbogbo yẹn kọ́ ló ń jẹ Jacob bí Moses tí ò kú o. Tó bá lọ rí rẹ̀ dáa ẹ̀mí, màá tẹ̀sí mi láwọn straight up. Parí. Thank you, boss. Thank you, boss. Ikú wá mi délé, kó bá mi nílé. Blast Scorpion. Fire for fire. Mo nígbàgbọ́ pé gbogbo wa pátápátá la rántí ọjọ́ tí wọ́n ń wa lágbára. Lẹ́yìn tí a ṣe yẹn tán, ìkìlọ̀ wà fún wa. Ẹnikẹ́ni nínú wa kò gbọ́dọ̀ bá obìnrin lájọṣepọ̀ títí tá a máa fi ja ogun tá a fẹ́ jà lájà yìí. wọ́n á sọ fún yín ní àkókò yìí pé ṣe mọ̀ pé nínú àwa tí a wà ń bí báyìí ó ti ṣe nǹkan tí wọ́n ní ká má ṣe ẹni tó bá dẹ̀ ṣe nǹkan tẹ́ni kò ṣe rí ojú àárí nǹkan tẹ́ni kò rí mo fẹ́ yẹ kí a jẹ́wọ́ ẹni tó bá jẹ́ nínú wa tó ṣe tẹ́ni kò ṣe rí. ṣé wọ́n ni. àmọ́ ìwọ ni. ìyá ni nígbà mẹ́fì dídá kan sí láìta wọ ni. àwọn ọba mi kò tán sórí ẹ̀ sórí iná ti mú mi ebi mi kò tán lọ́wọ́ àti ojú ọ̀rọ̀ àti sórí ẹ̀. káyé wa lọ́jìjọ́ àmì àṣẹ káyé wa kò sùn wọn. bọ́dí my second in command ìwọ ni. ni mi. Bọ̀dé, God will punish you. You can kill this guy now. Joko Pada! You dey like this kind thing. Bọ̀dé wọ̀lú. Kí ló dé tí wọ́n sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe tó o dẹ̀ ṣe? mi ò mọ̀mọ̀ mi ò mọ̀mọ̀ rárá. o mọ̀mọ̀. èdè èdè. ẹ mọ̀ wípé kẹ́ tó yàn mí ní second nǹkan ẹ ti mọ̀ pé lóòótọ́ ni mo jẹ́ èdè ni ó mú mi tipátipá ni mi mọ̀mọ̀ ṣe òòṣà ẹjọ́ èdè ni. èdè ni ta ló bá lájọṣepọ̀ Jezebel. Jezebel ọ̀tá wa ọ̀tá gbogbo ẹgbẹ́ yìí tí mo fẹ́ pa láìpẹ́ yìí òun ni wọ́n bá lájọṣepọ̀ àkọ́. ẹ̀dẹ̀ mọ̀ kó lágbára ó lágbára jù mí lọ. But you fuck up, oh, you fuck up, you fuck up. Nah. I was in here, ah, oh, dude, I was here. I got the command, ah. I go get you, ah. Bọ́dé, ẹni tó bá ṣe tẹ́nìkan ò ṣe rí, ó di dandan kí ojú ẹ̀ kó rí tẹ́nìkan ò rí. Nǹkan méjì ló lè fi tán tó wà lẹ́yìn. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀mí ẹ̀ máa lọ sí. Alákọ̀ọ́kọ́ ọmọ obìnrin tó o bá lájọṣepọ̀ ìyẹn jésìbẹ̀ ó di dandan kó lọ gbẹ̀mí. Ah! jésìbẹ̀ èmi náà mọ̀ wípé alágbára obìnrin ni ah! báwo ni mo ṣe fẹ́ pa. ẹlẹ́ẹ̀kejì tí o bá ti wá lè gbẹ ẹ̀mí ẹ̀ ìwọ fúnra rẹ máa fa ẹ̀mí ẹ̀ kalẹ̀ fún ẹgbẹ́ yìí kò jù bẹ́ẹ̀ lọ. black scorpion. 发呀发呀发呀！ èmi nìkan tán ni mo gbàdúrà àlejò yìí. kékeré kan ọ̀dọ̀ mi lẹ́ ń bọ̀ wọ́n mà tiẹ̀ tún dira dání ó dáa kò burú nǹkan téèyàn bá mọ̀ jẹ kì í kúkú ròyàn ná àìmọṣẹ́ kan ọmọ orogún orúfẹ́ mu torí borí mi gbóná báyìí. ọ̀sán pọ́ káríkárí oorun kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ̀n ó yá. Ah! Ah! kí ló ṣe é. Ah! nísù. nísù. àtúntò tó kúrò lọ́nà rẹ̀. ìwọ òkú àìmọṣẹ́ kọ̀ ọmọ orogún tó ń mórí ẹ̀ torí bomi gbóná yìí òun ló kó bá ilé yìí bá a ṣe lù ẹ́ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ kìnínní àná àtúntò ètò ọ̀hún ló máa wọlé bọ̀. Jezebel. wá bá lé tó gbégi lásán dání ẹ pàṣẹ ọwọ́ ẹ kí n rí. kì í ṣe pé ó wù mí láti wá ṣùgbọ́n òòṣà ló rán mi. àwọn yorùbá náà sọ wípé ẹni tó bá rán níṣẹ́ lèèyàn máa bẹ̀rù ẹnìkan ìbẹ̀rù ẹni téèyàn ó jẹ̀ṣẹ́ náà fún kì í ṣe pé ó wù mí láti wá. tó Jésù bẹ́ẹ̀ gbà. patú ọwọ́ ẹ̀ tán kò jẹ́ kí n lè. Ah. ẹ̀rín ẹ̀dẹ̀ ń pa mi ìwọ ìwọ báyìí ló ṣe rí bíntín báyìí lórí iwájú mi. èmi ló gbégi wá bá ó dà kò burú. ara iwájú ẹ gbà á èrò ẹ̀yìn ẹ gbà á ó ṣe bó ṣe báyìí tìlákọ̀ṣe ó ò ní ṣerú ẹ̀ mọ́. ṣé wá tán báyìí. kí lára fẹ́ fìrú ẹ̀ ṣe epo ti tán ní ọkọ̀ ó dáa kò burú jókòó náà. èmi ló wọlé wá bá. èmi Jezebel irú mọlẹ̀ tó ń gbénú ayé ṣọlá ẹnìkan ọṣọ tó ń mi gbọ́ kìjikìji ẹni mọ òkú ẹni kò mọ̀ mọ́tò yá yí ra kú. jaali ẹyin ja ẹ jáde sí wa náà ẹni ṣe oríire wọn kò pọ́nlíṣì náà. èmi èmi búlẹ̀tì yá yí kò ní dáa fún yín. ọmọ kò ní sí o yá yí èmi búlẹ̀ ọmọ yá kò dé ẹ̀rọ o. ìwọ ni látijọ́ yìí ni mo ti wẹ̀ ó mọ̀ mí ni èmi Jezebel ẹni mọ ọkọ ẹni kò mọ̀. ẹ̀kọ́ra tó ń gbé náà ẹ fẹ́ èmi ọmọ tó ń gbé náà ẹ fẹ́ kò kiri adìyẹ kí wọ́n lọ sí bọ̀. ogun ló ń bẹ́ mọ lórí ọmọ òkèké ló kó àlùjù ní dẹ́rù bàbà òjò ẹ̀sìn òní ju kò péré àṣeyẹ níwọ̀ ìwé tí ọlọ́run lórúkọ tí wọ́n ń pè àṣẹ òní ìka òmèsì lórúkọ tí wọ́n ń pè èkèlè àwọn ẹ̀pẹ̀ ìṣẹ́jú lórúkọ tí wọ́n ń pè èkèlè ẹ̀ tó bá ti mú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ikú òní fi ṣe gbọ́ngàn ẹni ní kò ní dọ̀nà

mi délé orí rán mi níṣẹ́. ó lè gbọ́ òun ẹni tó bá wù. èmi ni èmi Jezebel ó ò lè rí mi gbá mú mo sálẹ̀ nǹkan fún ẹ ẹ tó bá dọ̀ máa mú mi. ó sì mẹ́ni tó bá fà á ó sì máa gbọ́ ni ó ń lórúkọ tí wọ́n ń pè mí. orúkọ wọn ló ń pè. afẹ́fẹ́ mi nì ó ti jọ́ sí ọkọ̀ ọba tó lè dúró lẹ́yìn ọkọ̀ báyìí kò tó lè gbà mí. níwọ. láàrin ìyá tiẹ ìjà ayé ìṣẹ̀bẹ̀rẹ̀ ni. èmi. bẹ́ẹ̀ ni. ó ti gbàgbé ni tó bá lóun mọ̀ nínú ìkẹ́ o lè mọ àyín lè padà àyín lè padà ní màá fi jẹ́gun lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ èní ni kò ní dọ̀la lọ́dọ̀ ní bí. bí ọ̀sà ti dá mo dé láti wá sí ọmọ tó kọ́kọ́ lọ́rọ̀ wọ́n sì fún yẹ̀wò tó wà. sí wa. poison poison ṣe poisonous wa lọ bẹ́ẹ̀ yẹn ni ah! ẹ̀yin girls kí lè wá lérò pa lè ṣe bá. poisonous of us die like that. kí la fẹ́ ṣe sọ́rọ̀ àwọn gẹ́ẹ̀sì báyìí ṣé bá ṣe máa wọn òwòkú wọn níranlélẹ̀ poison àti jezebel. ọlọ́run tí bá fi pé ká gbókun wọn lọ sọ́dọ̀ bàbá o. and the best thing be that o ká gbé lọ sọ́dọ̀ adìẹ. ẹ eh, nà yẹn náà wà pa. Ah. Ah. abeg abeg abeg abeg. see if na wan go mo na go as for me me i no dey go. see that wetin dey happen na. Uh, abuna i no know that papa. no dey talk like that babe no dey talk like that. e sure be you no dey go. because i never wan die. Shorty no dey talk like that. Shorty calm down. Shorty if you no go we go go. Omo no dey calm me down no dey go. calm down wetin dey do you sef calm down na poison you dey talk about now dey why me wetin dey do you now calm down na dey chill na take check if chill pale na wetin dey. ẹ no concern me anyhow wey una wan do una do as for me o mi o lọ i no go. mo dẹ̀ ti lọ káàkiri mi ò rí ọ̀nà àbáyọ. ọmọ yẹn nìyẹn. àfi kí o gbé ìgbésẹ̀ ẹ̀mí ọlọ́run ní nǹkan kan wà láàrin ìwọ àti fásikẹ́ ó jẹ́ olólùfẹ́ mi nígbà náà ààbò tó wà lórí rẹ yìí àánú àánú tí fásikẹ́ ní sí ọ nítorí ìfẹ́ tó wà láàrin ìwọ pẹ̀lú ẹ̀ ni ò jẹ́ kó tí ì pa ọ́ gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ikú fásikẹ́ fásikẹ́ ti pa wọn. Ah, fásikẹ́ fásikẹ́. ayé bínú kan wọ́sọ kan sómi ọmọ èèyàn bínú yọ wọn po yọ mẹ́pẹ́. dúnà ah, ewé ni ọ̀jẹ̀ mọ́ ni àbígbò ni ọ̀jẹ̀ mọ́. àbí fásikẹ́ kọ́ yìí ni. bàbá òun ni. náà ni àwọn èrò wa pèpè tí mo síwájú ilé mi àbá ètò ara fún mi ẹni náà tátúlé kan àwọn náà lọ rí dẹ́sà kòrògbòdò lẹ́yìn. Ah, ta ló wádìí fásikẹ̀ débi èkó ẹ̀yìn. báwo yé wa kò yé wa. kò yé yín ní àjò yóò wá ṣe dárin ní àjò tó mọ irin ò ṣe dárin ìwọ bá wúrí bẹ́ẹ̀ bá mú kí ní ẹlẹ́rìn dòdò wá. Hmm. ìrìn àjò yìí ṣe ibi tó lè dáhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. gbà jà. gbèfé kejì rẹ náà kò náà sẹ́mu. ọ̀nà àgbà.

fàṣìkẹ́ ọmọ tí mo ti ní lọ́kàpọ̀ ni ó gbẹ̀yìn yóò tẹ̀yìn sí wọ́n sì bá ń pa fọnáfọ́sùn èèwọ̀ èèwọ̀ gbogbo àti ẹ̀ ń wúlé lóbodò gbogbo wọn pátá wọn tún wọn bẹ́ẹ̀ ni fásikẹ́ o àtiwọ́ àti gbogbo ẹ̀sán gbè òkú ẹgbẹ́ rẹ̀ ibi tó bá wà eré ni ọmọ bábọ̀ eré teteteku agége àtiwọ́ àtàn yòókù rẹ ẹ̀yin ni mo fẹ́ rí o ọ̀gẹ́rẹ́ báyìí làgbẹ̀wọ̀ tọkọ ẹ̀ lẹ́yìn ibi ẹ bá so ewúrẹ́ mọ́lẹ̀ ewúrẹ́ sùn sí ibi àṣàgùtàn mọ́lẹ̀ àgùtàn sùn sí rẹ̀kùrẹ̀kù nípa àkóríkọjá ojú ọ̀nà ẹ̀yin dà fásitì ha ha fásitì ọmọ mi ayé gúnyẹrú ayé ro kàyé ìpè ìwà wọn náà ni ọmọ kọ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ àgùntàn tó bá kọ ìrílẹ̀ ìgbìyànjú fásitì o àtiwọ́ àti gbogbo ìkú ẹ̀ ẹ wá máa lọ káàkiri bíi kíbi tẹ àwọn tọ́pa yín tí wọ́n bá wà gbogbo àti àsọ yín dèrò wáyún gbogbo àti àsọ yín dèrò wárún àwọn tí wọ́n dẹ̀mí yílẹ̀ gbòdò àwọn kòkòrò tí wọn ò jẹ́mi ọ́ òbí tó gbó mo fẹ́ kẹ́ ẹ lọ rèé rán àwọn náà lọ́rùn alákejì káà náà lọ rèé wà mọ́ gbígbàgbé ìwàlẹ̀ àṣàlùkù gbé àbámọ́dá òní dátì ọmọ sí ọ̀sẹ̀ tó lọ́sìn dátì ọmọ gbà bẹ́ẹ̀ bá bá wọn bí ẹ bá ti jẹun bẹ̀ ni ẹ pa wọ́n mọ́ ibikíbi tẹ́ bá ti bá wọn ẹ já wọn náà dọ̀bẹ̀lẹ̀ ìkankan ò ní ṣe yín ìkọ́ wà ní kọ́ yín o gbogbo iṣẹ́ tí mo rán yẹn pátá ni ẹ lọ bẹ́ẹ̀ gbogbo ọtí ẹ bẹ́ẹ̀ mi wàlẹ̀ àṣàlùkù gbé àbámọ́dá òní dá tí wọ́n sẹ́ àgádágodo àforífojì rẹ̀ ó lè jọ gúdúgúdú bá ya káyé tó tẹ́rù ẹ̀ palẹ̀. bí ọba ṣe rògbòdìyàn gbọ́dọ̀ dópin ńgbà lọ́rùn ńgbà lọ́rùn. àfírà àfírà. àṣìkí ọmọ mi ẹ̀sọ́ kò yóò máa gbọ́n ni èkó yóò máa gbọ́n tí ò rí kúsá ẹ̀sọ́ máa di pélé mọ́ lójú ogun yẹn àpò yóò gbọ́dọ̀ gbọ́fà lẹ́yìn akéde gbéwájú bàbá yẹn fi gbọ́ta ìtọ́ba gbọ́fà lẹ́yìn ojú olóṣì. má ṣe o má ṣe o. àrùwá mi délé kó bá mi nílé. bọ́dì ló ṣẹlẹ̀ ilé tó jẹ́ pé ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní akọni lẹ́nujọ́ mẹ́ta kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú jọ àwọn tó yẹ kí ni wọ́n máa dùn ká máa celebrate ní pé a ti ṣẹ́gun àwọn ọ̀tá wa ọ inú ẹ̀ ò dùn ó kàn ń kájọ káàkiri ni kí ni nǹkan tó ṣẹ́gun gan. ó ṣá kì í ṣe bá a ṣe jọ sọ nìyẹn ṣẹyẹ ṣé bí jésè bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ń pa èwo pa kí lẹ pa fásikẹ̀tẹ̀ kí lẹ pa fún. du ọ̀rẹ́ kí ló ajá lè máa bẹ́ẹ̀ kú ṣe náà ọ̀rẹ́ kí ajá fi máa bẹ́ẹ̀ kú ṣe. sọ fún mi ọ̀rẹ́ kí ló fẹ́ àwa àti ẹ̀ pọ̀ ó ti bá tiẹ̀ lọ nìyẹn jẹ́ kó máa bá. bọ́tẹ́ mọ̀ pé fásikẹ̀ olólùfẹ́ mi nìyà ó yẹ kẹ́ pa oníkà bá torí ipò jẹ̀sù á torí iṣu jẹ́po tẹ́ bá tiẹ̀ torí pé fásikẹ̀ yẹ o ẹ̀ kìnnìkan ẹ̀ torí tèmi kẹ́ fi ẹ wá pa kí ni mo fẹ́ máa dùnnú fún. ọ̀tá tiwa ní olólùfẹ́ tiẹ̀ níbọ̀ ọ̀tá tiwa ti bá ló ti balẹ̀ lọ nìyẹn kó wẹ́lò mi tó máa fẹ́ kó fi yẹn lẹ̀. àyíkọ́ lẹ máa máa dictate fún mi òòṣà nǹkan tí mo kàn fẹ́ sọ fún mi ni pé ẹ má rí mi ní mítì yẹn mọ́ àbí mo ti wà ní ìwádẹ̀ yẹn mọ́ mi ò ṣẹgbẹ́ òkùnkùn mọ́. bọ̀dù ṣé wàá ṣá ṣé wá jẹ́ ẹni tó wà tó ti ń sọ̀rọ̀ ṣá o ò ṣẹgbẹ́ mo ti fẹ́ máa lọ níbo wọ́n fúnra ẹ mọ̀ pé kò sí nǹkan tó jọ o mọ̀ fúnra rẹ o ìtúrẹ́ ẹ̀ ni o ṣe wá sí mítìn lẹ́nijọ́ mẹ́ta yìí ṣé torí ẹ̀ ni o tó bẹ́ẹ̀ kó sọ mi pé o ṣẹgbẹ́ mọ́ mi ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mi ti má ti sọ̀rọ̀ mo fẹ́ stand yìí lórí èmi ò ṣe náà. kò sí nǹkan tó jọ. tí mo bá bí gbogbo ọkọ tí mo lè ṣe o tó bẹ́ẹ̀ kó má wá sí next mi ní sọ̀rọ̀ fún ìṣá ìyẹn wà. ìdí tẹ̀sí rẹ̀ fi ní wá ní pé bí mo ṣe wà mi ò ah, ẹ ń gba owó ẹ ti jẹ owó kan nínú pé pa wọn ẹ ṣe ní mi ò ná owó ẹ̀jẹ̀ mọ́ mi ò òkùnkùn lẹ́nu ẹ̀ bọ̀dé. fáàtì mi sọ. lẹ́nu ẹ̀ òṣàkínì ah, ẹ̀jẹ̀ máa máa ṣe kí ni ah, mo ní fún yẹn ẹ̀sẹ̀ tó jọ kí ni kí ni gbogbo yẹn mi ò bá wí o mẹ́wàá lè ṣẹlẹ̀ mo lè jẹ́ kó dágbére ilé kó má délé mo lè jẹ́ kó jóná mọ́ tó wáyé. àṣírí ẹ wà lọ́wọ́ mi o bẹ́ẹ̀ ni àṣírí ẹ wà lọ́wọ́ mi torí bí àjọ jẹléwéré àjọ jẹléwéré àjọ daṣẹ ilé ìwòrán ìwòrán. àjọ mùjẹ ní etí odò mùjẹmùjẹ ó wípé o ti mú mi wọ gbogbo ibi tó wọ̀ gbogbo àṣírí náà ló wà lọ́wọ́ mi. ìlàwọ́ ni o ah! bẹ́ẹ̀ ni ìbọn rẹ ọkọ rẹ oògùn rẹ ṣùgbọ́n ìlàwọ́ ò rí tí n bá ṣe ìlàwọ́ òòṣà. oya kó nu lémi jáde kó nínú lémi. kí jáde. jáde kó nu lémi. kí jáde. láàrin náà tiẹ ìdásẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dàlẹ̀ níwọ̀n. Ah. balẹ̀ calm down calm down ara yé kí ló ṣe ẹ̀ calm down. ṣẹ́rí ikú master ó oh, ju everybody. bọ̀ nǹkan tó surprise mi ni pé bọ̀dẹ̀ tó tún yẹ kó tún jẹ́ second master wa rí náà ẹ bọ́sìn tàti wá rí bọ́dì body. ti mọ̀ pé mi lọ́ọ́ bá tọ́ sí èmi dẹ̀ ni orin jẹ́ third man God go punish you kò ní jẹ́ God punish your father You see the you your father kò ní dá fún ẹ ṣé o máa gbàgbọ́ lójú ẹgbẹ́ iná ṣé èdè máa ah, dùn. múlẹ̀ múlẹ̀ ó tó gẹ. ṣé bàbá ti dénú ẹgbẹ́ ẹ ni àbá ló kàn. Nami the killer everybody takun mi takun láyà lẹ́yìn mi kò tún ọ̀ bíjà ọmọ ẹlòmíì bíbáyìí ẹgbẹ́ bá bẹ́ àná bí abẹ́ o nàmí jẹ́ kílà o yìí o wọ́n yà á yọ o. ẹ ká tó pa everybody nígbà yẹn. ká yanjú everything kí ló ń ṣe yín náà ẹ já wèrè ni. wúlò títí gan wèrè ní put gun for my side. ẹ ká pa everybody nígbà yẹn ká gbé kókó dọ̀jú náà. ẹ̀yẹ kọ́ ló má tà báyìí ìyẹn kọ́ ló má tà ẹ má yẹ ká máa gbàrọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí náà. small body big engine na dey talk. I don't know say na me the man papa una talk am o no abeg you dey craze wetin you dey talk for mouth so eh, that fire you there oga back one side make una know wetin una dey do for here o shey you know that make una know wetin una dey do. ẹ̀ka pariwo bọ̀ nígbà ẹ̀ka gbogbo. rán mi níṣẹ́ ní ìsìn ó mọ nípa lẹ́gbẹ̀ẹ́ ìtòsí máa máa lá tó bá gbé ìgbésẹ̀ torí bó bá ti ń já kòtò ló tún máa máa já gégélé. Ah, ẹ̀mí ọlọ́run kì í ṣe ìpòrọ́ àmọ́ tó bá lè yọjú sí bàbá fásikẹ́ níbẹ̀rù ẹ̀ṣẹ̀ rẹ̀ bá wọ́ ọlọ́run pé jésù wọlé ọkàn rẹ̀ bẹ̀rù ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ń wọ́ ọlọ́run pé jésù wọlé ọkàn léyè méjì rẹ̀ sọnù bá olúwa rẹ̀ lájà ṣì ọkàn rẹ̀ pàyà fún pé jésù wọlé ọkàn. ọmọ ènìyàn ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ ọ̀nà kan wà tó dàbí pé ó tán lójú ọmọ ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀rọ̀ ìparun ni yára kankan gbéṣẹ̀ lọ ṣàtúnṣe pẹ̀lú bàbá fáṣekẹ́ ọlọ́run sì lànà fún àlàáfíà fún wa. kí ló pokọ rẹ. bọ̀dé lorúkọ mi. ẹ kí wàá lọ àgbà lọ́wọ́ àárọ̀ wọn. Ah, ó ti sú mi. gbogbo ìgbà ni mò ń lálàá rò kú àforífojì ní gbogbo ìgbà torí ẹ ló sì jẹun wá sọ́dọ̀ yín. Ah. bí n bá sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́. ń bọ̀ àforífojì. bẹ́ẹ̀ni. ẹ o dákun òkú tó ń rí un obìnrin àbọ̀kùnrin. obìnrin kú ni. obìnrin. obìnrin ni ṣùgbọ́n wọn ò mọ bó ti jẹ́. ètò ọba gbà lọ́wọ́ àárọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún tó bá jẹ́ pé wọ́n ló nìkan tó ń gbà ló ẹ̀ gbà tó bá nìkan tí ó gbà lọ́rẹ́ yọ ń gbà ìsìnkú àrùn ti tẹ̀lé ọkí obìnrin kó o sùn kó o ta gbogbo tó o bá ti ṣe pamọ́ tó lè mú kó o fòpọ̀ dọ̀ láàmú ọ̀yà ìta ìta. nítorí pé olúwa ń. ó bára mi láàrin àwọn nǹkan wọ́n ń wọ́ mi lọ sínú ibojì ó wá ń pariwo àforífojì àforífojì kódà ìkan gbé ẹ̀kọ́ wa mo tún jẹ ẹ̀kọ́. Ah! ó jẹ ẹ̀kọ́. mo já ọ ọwọ́ aláburúkú wo nílé ìdílé olóhùn. Eh, ẹ ọ̀rẹ́ yóò ṣàlàyé sọ aláṣẹ wà kó ṣe sí o kí ìwọ̀n aláwọ̀ kò lójú omi kó máa jẹ ẹ̀kọ́ lójú omi nǹkan burúkú máa jẹ. kí ló dọ̀ pásọ̀ ló bá mọ̀ ní pa ọ̀rẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n dá máa wọ̀ ọ́ máa wá àkànṣe sí náà ni ṣé kì í ṣe lásán ṣá wọ́n máa ń sọ pààlà gọ̀. wọ́n ti ẹ̀ pọ̀ gan wọ́n tóbi mẹ́rin ah! wọ́n tóbi mẹ́rin. Ah! Ah! Àmín. Àmín jésù kristi bá mi sọ̀rọ̀ wípé òun ṣẹ́gun àfonífojì ikú fún wa ìjà ní ìgbàgbọ́ nínú olúwa yóò ṣe é. a ní ìgbàgbọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ìjà gbà. ní orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ní jésù ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín jésù. a dúpẹ́ fún ogun àfonífojì ikú nínú ilé yìí tẹ́tí bá wa gbá wọlé bàbá gbọ́ ọpẹ́ wa. àmín jésù. Ah, ẹ̀mí ọ̀run gbá ìyìn wa. àmín jésù. olúwa olúwa wa orúkọ rẹ ti ní ètò bí gbogbo ayé àdúpẹ́ fún ìdílé àdúpẹ́ nítorí kò gbọ́ ẹ àdúpẹ́ nítorí pé ìwọ ni wọn máa ń ṣe òkú omi orúkọ. hallelujah. Ah, ṣẹ́gun àmín jésù nínú ilé yìí torí wípé ìwọ olúwa ló pè mí lóyàn tó bá jẹ́ bẹ́ẹ̀ mo dúró lé Kristi àpáta ìrìlẹ̀ mìíràn yan rin mi. ìwọ àlejò àlejò àfonífojì ikú torí obìnrin yìí ń jẹ̀yà ìmọ̀dì kò dẹ̀ yẹ kí ó jẹ̀yà ìmọ̀dì ọkọ rẹ̀ ló ṣẹ̀ ṣùgbọ́n obìnrin ló ń jìyà ìmọ̀dì ìyàwó rẹ̀. ó yá gbogbo ogun tó wà nínú arábìnrin gbogbo ogun àfonífojì.

bẹ̀rù kó ti sá kúrò nínú ara mo pàṣẹ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo wí pé ní orúkọ ajé. explain mama explain mama explain. olúwa o ayé kò lè bá yín. ọ̀rọ̀ kò lè bá yín tó. fásikẹ́ imí ọ̀jẹ̀ ni ó sú ṣé ọ̀run tó wá ó dùn bí ayé èyí ti ṣe gbogbo àwọn tí wọ́n gbẹ̀mí yín mo ní kẹ́ lọ rí gbẹ̀mí wọn kí ló dé tẹ wá dẹ̀mí ọmọ olórí burúkú kan tí wọ́n pè bọ̀dé tẹ dẹ̀mí ẹ̀ sí ẹ kí ló bá jẹ bọ̀ ara àbúrò tìyẹ ti jẹ́ tó nípa gbogbo àwọn tá a wọ́n pa ọ́ tá a ní ẹ lọ rí pa ẹ wá pa gbogbo wọn tán ọ wá sí wọn kó lórí burúkú ọmọ kí ló jẹ́nu bẹ́ẹ̀ kí ìwọ ẹ papọ̀ ọmọ tí wọ́n pè bọ̀dé àfihàn báyìí lónìí ọgbọ́dọ̀ lọ rí gbẹ̀mí ẹ̀ kọ́ wá tó báàmí mi ì ní lè pa ọ èmi àti bọ̀dé ti jọ ìrìn àjò kan rí. Ah, ah. kí n mọ̀jọ ọ̀pẹ ni ọ̀pá kí ló la gbẹ kí ló fún ọ ìwọ àti ẹ kí lẹ papọ̀. Ah, ìrìn àjò ti pa èmi àti bọ̀dé pọ̀ ti pẹ́. fásitì ìjà tí a fẹ́ jà yìí i pity you ìdí tí mo dẹ̀ fi pity ẹ ni wípé ìwọ náà máa involve ń ó dẹ̀ mọ̀ bó ṣe jẹ́ sí mi run for your life run for your life mo mọ̀ mọ̀ sí ipò òbí báyìí torí mo mọ̀ pé kò sí ọ̀gá yín ní àràjì mọ̀ pé ojú ọba nínú ojú ọba lóko èèyàn ló ń jẹ́ run for your life Oja the black master ó ti lọ gba àwọn agbára and you know I'm his second in command. Run for your life. Mo ti fẹ́ máa lọ. Fìyẹn sílẹ̀, ṣọmọ kó wà gan fúnra wa, àtúnjà ara wa gbé. Ṣọmọ yìí pé kò sí anybody tó lè gbé iná wojú ẹkùn títí wa, àwa gan fúnra wa, àtúnjà ara wa gbé. Ah. ah. ah. actually mi ìbá ti jà wá. I to make peace. Hello, wọn iṣẹ́. Jẹ́ kí n sọ ọkọ fún ẹ. Ajá ẹ ti wọlé tó ẹkùn mi wálé. Ó dẹ̀ ti dodo kó o fi ẹ̀jẹ̀ wọ. Níbi tí mo bá dé. Mi ò mind kí o fi ẹ̀jẹ̀ yẹn wẹ̀ pẹ̀lú ọmọ mi tó wá rẹ̀. Ọmọ ìfìyẹ́lẹ̀. Mo kàn try láti make peace between you Anusha the black scorpion tó bá dẹ̀ pé nǹkan tí mo ṣe yìí mo ti kọjá yìí mi it won't happen again. mama pé ẹni ò sàn bẹ́ẹ̀. ojú ò bá tìjà wá mama. keep quiet. kò láyà. a ní ẹ lò fún kankan tẹ̀lé ni ká lọ sínú ibùsùn. Ah. mama ah. mama ìwọ́wọ́ ò ní ẹ̀ ah, mama boyfriend tèmi lélẹ́yìn náà mama kò yẹ kó rí báyìí náà. nǹkan tí mama yẹn she dá ni boyfriend He ìfẹ́ me. ah i love that guy ìfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi. a ní kí n Ah. sùúrù sùúrù náà ló máa ní ah. poison poison ní sùúrù. gbogbo tó wá sọ fún mi kí ni yóò ṣe ṣé ikú ni kọ́ ẹ wá fi kẹ́gun ẹ̀ fúnra a àfi kọ́ lọ rí pa ó. Ah. o ò lè pa bòde o ò lè pamọ́ ni. ṣe ṣe ìwọ ọmọ tí mò ń torí ẹ jíyà ọmọ tí mò ń gbé kí n jọ rí jẹ ìwọ tí mò ń gbé kí n jọ rí mu níjọ àìrí mu níjọ àìrí jẹ mo wá ní ọlọ́rẹ̀ gbẹ̀mí ẹ tó dẹ̀mí ẹ légbodò ọwọ́ àtòrí ọ̀rọ̀ fẹ́ òfò kan olóòlè lọ́ọ̀rẹ̀ gbẹ̀mí ẹ. mo mọ̀ dáràn mo mọ̀ dáràn kí n wá sí àgádágodo èyí ní àbíbò láì ṣe pé ti parí iṣẹ́ tí mo rán kò dára. ìwọ ọmọ yìí. ẹ kú ìrìn náà sá ẹ sá mo wá gbàdúrà báwo ni mo ti yọjú ìrìn àjò yẹn. dádì á lọ nǹkan tí olúwa fi ń wọ̀n mí ń lórí ìdílé wọn yẹn. ìdílé Mr. Bode ìdílé wọn yẹn ogun ni ọ̀ dádì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò fi ara pamọ́ jẹ wá níyà torí nígbà tí a bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ tá à ń gbàdúrà lọ lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run fi ara hàn mí ó sọ fún mi nípa ìdílé wọn pé Mr. Bode wọ́n ní ọ̀fọ̀ tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi pé wọ́n darapọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní skul nílé ìwé wọn gbà yìí àwọn tó ní second in command ni mo ṣe rí olúwa tó wá mú mi tẹ̀síwájú pé wọ́n wá ní girlfriend kan tí wọ́n ń fẹ́ lára àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ṣe kópa ṣùgbọ́n kì í ṣe àwọn ló ṣe kópa ṣùgbọ́n nípa ìfẹ́ tí obìnrin yẹn ní sí wọn ni ò jẹ́ kó ti pa wọ́n ọmọbìnrin tí wọ́n ń dètì ńgbà yìí ó jẹ́ ọmọ babaláwo táwọn ogun ò dẹ̀wọ̀n ẹ̀rí kọ́rọ̀ yẹn gàdádì olúwa tí wọ́n mú mi tẹ̀síwájú pé bàbá ẹ̀ ti ṣe nǹkan sí lára wípé kó lọ pa gbogbo wọn ṣùgbọ́n kò pa bọ̀dé nítorí pé mr bọ̀dé ó nífẹ̀ẹ́ olúwa wa tún fi yé mi sí wípé ó tún wọnú ìyàwó ó dín inú ìyàwó kò jẹ́ kó rọ́mọ bí nítorí ìfẹ́ tó ní sí bọ̀dé. ó wá tún fi ẹ̀mí wádìí sí pé olúwa ó gbọ́dọ̀ tú wọn sílẹ̀ obìnrin yóò ṣẹ̀ ọkọ ló ṣẹ̀ ó dẹ̀ ti ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa gba gbogbo ògo ẹ̀mí burúkú yẹn jáde nínú ìyàwó wọn lánàá kó tó jáde dájì ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ràn mí lọ́wọ́ pẹ̀lú àdúrà yín lórí òkè hallelujah sir ẹ̀mí yẹn jáde nínú ẹ̀ ó tiẹ̀ sọ̀rọ̀ pé òun ò ní fílẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run dẹ̀ tó wá ṣèlérí fún wọn wípé òun á fún wọn lọ́mọ alámìlẹ́ríkà yes hallelujah sir. ẹ ṣeun ẹ káre ẹ ṣẹ́yìn pé ńgbà tẹ́mi ọlọ́run sọ pé àṣírí kan ṣì wà tí ẹ bá gbé ìgbésẹ̀ náà ní jẹ́ ká rí àṣírí òdì tó bá ríran tí ò bá ní ọ̀nà àbáyọ iṣẹ́ rẹ̀ ò tí ì pé inú mi dùn pé ẹ ti ṣe ọlọ́run olódùn ara lè máa wà pẹ̀lú yín agbára ọlọ́run àlàyé kó má fi ẹ sílẹ̀ ìmọ́lẹ̀ náà kó túbọ̀ máa yẹ kó má fi ẹ sílẹ̀ atóbi jù náà àwọn ọ̀run yóò túbọ̀ máa fún yín lágbára sí i jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù hallelujah ẹ ṣeun dájú. ṣá máa dúpẹ́ lóòótọ́ ẹ ṣá máa dúpẹ́ lóòótọ́ ọ̀rọ̀ rẹ ò gbẹjọ́ wẹ́wẹ́ ẹ ṣá máa dúpẹ́. lórúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín jésù. ẹ̀mí ọ̀run gbàdúrà. orúkọ Jésù. Ní orúkọ Jésù mo ti gbogbo ilẹ̀kùn tó wọnú ilé yìí, gbogbo fèrèsé ní orúkọ Jésù gbogbo agbára ẹ̀mí kẹ́mi tó lè wá bá ọ jìgbó nínú ilé ìdórúkọ Jésù mo ṣe wọn mọ́. Àmín Jésù. Ǹjẹ́ a ti kọ́ nípa tèmi pé gbogbo àlejò tí bá gbénú àgọ́ ara yìí a fún wa pé a ó bá àwọn jẹ́ kanlẹ̀ ni ǹjẹ́ gbogbo igi tí Ọlọ́run òbí tó ń gbénú àgọ́ ara yìí ní orúkọ Jésù kìí ṣe nínú àlejò tí nínú àgọ́ ara yìí nítorí pé akọ́ nípa tèmi pé èmi ó pè tí ó ń sọ a ó sì fìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀run wá ìmọ́lẹ̀ ọlọ́run yóò sì tàn sí ọ̀nà mi ǹjẹ́ mo bá láṣẹ ló kọ Jésù ẹ̀mí tí ń gbé náà àgọ́ ìtí kìí ṣe tọ́lọ́run alàyè ẹ jáde jáde bẹ́ẹ̀ ni kò rí kò ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah. ṣẹ́gun fún ọ ẹ̀rí lòkù ẹ̀kú ó ti tẹ̀ Sátánì pa. ẹ ṣe é ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe é ibi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ ṣé o bàbá mo dúpẹ́ o. àkọ́kọ́ tí màá gborin ọpẹ́ lẹ́nu ẹ̀. ẹ ìgbà àkọ́kọ́ ni ilé tó máa gbóhùn ọpẹ́ lọ́gbọ̀n tẹ́lẹ̀ pé ṣe gbàtà àti ṣe wẹ́ẹ̀nì ṣe ló máa ń dà mí láàmú. tí ọlọ́run wa bá wa ṣẹ́ gbogbo ogun tó ń jà wá ṣọ́rọ̀ mi ò wá gbọ́pẹ́. mo gbọ́pẹ́ ṣùgbọ́n ó yà mí lẹ́nu ni pé ìgbà ó ló gbaṣẹ́ wòlíì. kì í ṣáà máa dúpẹ́ ló sọ kì í ló sọ ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kì í ṣáà máa dúpẹ́ ló sọ ọlọ́run bá wa ṣẹ́ gbogbo tó ń jà wá ó bá wa ṣẹ́gun àlákàlà àárín wàhálà àárín dààmú. in fact àwọn àlákàlà tí mo máa ń lá yẹn mo ti gbàgbé pátápátá mo ti lálàá yẹn ṣe ó ti pẹ́ gan-an mo ṣe ìrántí sí i. ṣeun ṣó mọ̀ wípé oore tí ọlọ́run ṣe fún wa hmm. ó pọ̀ gan kò kéré lẹ́yìn wípé ọlọ́run bá wa ṣẹ́ gbogbo tó ń jà wá ó tún wá fún ohun ó mèremère ohun ara ọ̀tọ̀ tá a ti ń retí tipẹ́tipẹ́ ó tún fi ká wa lọ́rùn. kí ni kò yín gan-an kí ah, máa ṣeun o. sabanikakare olúwa ilẹ̀ aṣọ ilẹ̀ amọ̀ kakare olúwa o aṣọ ilẹ̀ amọ̀ èmi ò tẹ mo tẹ ti gbàgbé gan. ọpẹ́ tí mo tún wá ń dá ó tún kù kan lẹ́yìn yẹn. kí ni nǹkan náà. Hmm. Ah, tí má tún ní kí n kárí olúwa ah, ilẹ̀ oh, asúré ilẹ̀ amọ̀ bàbá oh. ní kákárí olúwa o oh, ilẹ̀ asúré ilẹ̀ amọ̀. mo ti lóyún. ah irọ́ ni o ah no no no no ah, oyún báwo ṣé lóòótọ́ ló sọ ṣá báwo ló ṣe mọ̀ ṣé wọ́n ní dókítà tó sọ fún mi wípé mo lóyún àbí wọ́n lọ́wọ́ ọba tó sọ fún mi wípé ah. àsìkò ti tó oyún ti wà ń bẹ̀. ṣé lóòótọ́ ni. tó ah, ah, máa fi nǹkan bẹ́ẹ̀ yẹn lè ṣe mo ṣe lọ sí hospital mo dẹ̀ confam wọ́n sọ fún mi pé mo lóyún. Eh, o ti lóyún. ẹ na. ah Elédùmarè mo máa dúpẹ́ o. ẹ eh? at last hmm. ojú padà ti àwọn ẹlẹ́gàn. mi máa dùn gan. ṣe pẹ́rọ mi dọ̀pẹ́. o ti lóyún. ah àwọn ẹlẹ́gàn ti rò pé irú nǹkan báyìí ò tiẹ̀ ní ṣẹlẹ̀ láyé. Hmm, hmm. Ah, ọlọ́ka àbí gbogbo wa náà náà ló fa ẹ̀yìn lóyún ní ìlú ara wa mọ̀. ẹ nǹkan tó ṣẹlẹ̀ náà ni nígbà tó yẹ pé gbogbo àyè gan ọkàn wà lókè ẹ mo mọ̀ pé ìyàwó gidi ni because téèyàn bá ní ìyàwó gidi àwọn ọkùnrin tí wọ́n ní ìyàwó gidi tí wọ́n mọ ìyẹn ìfà orí wọn ò pé orí wọn ti dàrú gan wọ́n ti ya wèrè wọ́n ti ṣe èrè because tí èèyàn bá ní ìyàwó gidi especially bíi tiẹ̀ yìí tó ń dúró tìyàn nígbà ìṣòro tó ń báyàn gbé tó ń báyàn sọ̀kalẹ̀ in fact I really appreciate you inú mi dùn gan ah eh, tọ́lọ́n bá sọ wípé táwọn táwọn èèyàn bá sọ wípé ìgbéyàwó máa last by my nero because màá ní àkìní ṣùgbọ́n ah, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ o dúró tì mí mo dúpẹ́ abiyamọ ni ẹ́ lágbára Ọlọ́run wa máa ṣàbíyamọ lọ. nǹkan tí mo wá fẹ́ sìn ni pé omi mo fẹ́ kó take care mi fẹ́ wàhálà o mo fẹ́ kó fi iṣẹ́ sílẹ̀ máa gbénulé wà nínú ilé máa máa take care because mi fẹ́ stress fún ẹ máa fún mi ní sálárì oh. mi. mo fi pamọ́ mo fi pamọ́ tẹ́lẹ̀ ẹ̀ á eh, ní mo fi pamọ́ tẹ́lẹ̀ ni. Oh. because ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ ọkọ tó tún wá ń ṣe nǹkan dáadáa in fact orí ọkùnrin bẹ́ẹ̀ a máa wú ni mo fẹ́ lè pamọ́ tẹ́lẹ̀ ni màmá sọ́nsìn mo fẹ́ kó bẹ́ẹ̀ lójijì ni wípé wọ́n ti fún mi ní double promotion. Eh? double promotion irọ́ ni. mò ń fi pamọ́ tẹ́lẹ̀ nǹkan tó jẹ́ kí n máa fi ni pé mo fẹ́ kí kinní yẹn kó máa jọ kí n kàn gba first salary mi báyìí kí n kò lé ẹ lọ́wọ́ gbà. o ṣáà ti gba lẹ́tà wọ́n ti promote ẹ̀. Ah! so down tó o bá ṣiṣẹ́ mọ́ mú mm. wàhálà. ikú wá mi délé kọ́ bá mi nílé. àforífojì. ìyàrá wá mi délé orí rán mi níṣẹ́.